ينطلق الحجاج من عرفة متوجهين إلى مزدلفة منبهين قائلين لبيك لا هم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والفضل لا شريك لك فإذا وصلوا إلى مزدلفة صدروا المفرق والعزلة جمعا وقصرا للعزلة ثم يزيدون إلى طلوع الفجر والقبيل من مزدلفة والرجل فمن ترده عليه الشمس لأن النبي صلى الله عليه وسلم كلمة إلا زعزع الناس فهذا يدل على أن غيرهم يجب عليه عليهم الطريق بالمرتدية فإذا طلع الفجر صلوا صلاة الصبح ثم يذكرون الله ذكرا كثيرا بعد الصلاة قال الله تعالى فإذا أخذتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام واذكروه كما هداكم وإن كنتم من قبله لمن الضالين ثم أقيلوا من حيث أثار الناس واستغفروا الله إن الله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من شهد صلاة فلا ووقف معنا حتى ندفع وقد وقف بعرفه قبل ذلك ليلا او نهارا فقد تم حجه وقرر سفها ثم يخرجون قبل طلوع الشمس متوجهين من المزدلفه الى منى لاداء ثلاثه امور الأمر الأول رفع الجرة الكبرى في سبع خطيات ولهذا الرد يقطع لك التحية والأمر الثاني الترك للعلم لمن كان متمتعا أو قارنا قال الله تعالى فإذا أمنتم فمن تمتع بالعمرة إلى الحج فلا استيسر من الهدي فمن لم يجد فصيام ثلاثة أيام في الحج وسبعة إذا رجعت والأمر الثالث الحلق أو التقصير والحلق أفضل ولا يجوز للنساء الحلق قال النبي صلى الله عليه وسلم هم ارحم المحدثين وفي رواية هم اغفر للمحدثين قالوا يا رسول الله والمحدثين قال هم ارحم المحدثين قالوا يا رسول الله والمحدثين والمقصرين فلما كانت الرابعة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 إلى آخر ذي الحجة ولا يجوز التأخير إلى ما بعد ذي الحجة إلا لعذر كحيض أو نفاس أو مرض ونحو ذلك فإذا وصلوا إلى مكة طافوا بالكعبة فلا طافوا بالعمرة غير أنهم لا يطلعون ولا يرقدون بين الصفا والمروه وبالإصابة يتحلل الحجاج التحلل الأكثر وللرب والحج يتحلل الحجاج التحلل الأكثر فيحل له كل شيء إلا النساء الوجه والعمل قال رسول الله bákan náà tí ó yẹ kí ọdún kí á máa tẹ̀lé tó náà lẹ́nu ọ̀hún lẹ̀ ọ̀tún kọ́ wà ọ̀tọ̀lẹ̀ yọ̀rọ̀ wà kí á kú lórí Islam ó sì jẹ́ gbogbo ìjọ ti ẹ̀yìn ọ̀hún wa fún wa. àgbọ̀ ìdí ẹ̀jẹ̀ máa ń lé wa hàtẹ̀ ọ̀tún kọ́ wà lórí ọ̀tọ̀lẹ̀ ẹni tí ó jẹ́ ìdílé àti àrùn gbogbo àgbẹ̀ àti àwọn sàkánà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n tún tẹ̀lé ojú ọ̀nà àwọn àfitètè ọjọ́ ìgbà ìyá ní ìjẹjọ́ àtìgbàlàyé kí ni abẹ́rẹ́ tí ó ṣe ní ọjọ́ ẹ̀jẹ̀ ọjọ́ ẹ̀jẹ̀ ìyẹn ní ọjọ́ èyí tí ó tó ọjọ́ ọjọ́ àbàbà bákan náà kí ni ó ṣe ní ọjọ́ àbàbà ibi tí ọ̀rọ̀ tó tó ó ní sí mọ́kìlì yóò tó bá wọn sí àràbá ṣùgbọ́n wọn ní kí nínú àràbá bí kò ti pé bí mọ́tòlì bá ti tó ní yóò ní fẹ́ sí àdìpọ̀ mọ́tòlì wọ́n jáde pẹ̀lú ìrọwọ́ ọ̀sẹ̀ láì ní ṣe ìdíkùn fún lẹ́sẹ̀ ọ̀sẹ̀ lọ́sẹ̀ ìkẹlẹ́ ọ̀pọ̀ lọ́sẹ̀ lọ́sẹ̀ ìkẹlẹ́ ṣẹ̀rí ìkẹlẹ́ lọ́sẹ̀ إن الحمد والنعمة لك والملك لا شريك لك lórí ni wọn máa wí tí wọn fi dé inú mọ̀tẹ́lẹ́fà nígbà tí wọn bá dé mọ̀tẹ́lẹ́fà máa ń fi mọ̀ sí lọ́la wọn láti mọ̀ òbí wọn òun náà ni wọn kọ̀kọ́ mú sí lọ wọ́n fi máa ń lè ní bá ti ń kí máa ń lè gba lókè ìlẹ́sẹ̀ yẹn ni pé wọn ò lè fi àlàkólẹ̀ láàrin mákúrẹ́dì àti ìgbà tí kò sí pé mo fi lè dé ìpapọ̀ ni. ìgbó ní mọ̀tẹ́lífà ní òru ọjọ́ ọdún èsì gbogbo ọ̀nà sí ọjọ́ ìléyà lórí àtiwọ inú òru ọjọ́ ìléyà rẹ̀. ìwà níbẹ̀ títí di ìgbà tí àlùbáyà lọ́dà tẹ́lẹ̀ omi àtúbà ọ̀ràn yẹn ni tó ti bá fi sílẹ̀ ní ọ̀wà níbẹ̀ wọ́n máa lọ lọ́dọ̀ sí ìyá tí ọ̀dọ̀ sí mo jẹ́ nígbà irúgbẹ́ níbẹ̀ ó ti dáhà ní ọ̀pọ̀ àkóyà àti nínú àwọn onímọ̀ tó ti pé òde òde tí wà nínú àwọn onímọ̀ tó ti pé orí mo ká òun náà ìgbà èsì ọ̀pẹ̀ tó wà láti pé ọ̀rọ̀ yẹn ló àti ọ̀rọ̀ àkàndẹ̀ ọ̀pọ̀ ọ̀rọ̀ àwọn ìkòtò tẹ̀lé nínú ọ̀rọ̀ sí àbúrò ìmọ̀ ọmọ ní ọ̀sẹ̀ wá ọ̀yọ́ ti afáwọn tó ti ọ̀lẹ àti àwọn obìnrin ti arúgbó díẹ̀ sí ara ìrọ̀jà pẹ́tọ́ láti jáde kó nínú mùsẹ́lífà káwọn máa lọ síbi náà tó yẹn tọ́ka sí pé ẹtí ọ̀gá sí ní ipò owó àwọn èèyàn yìí ọ̀ràn ìgbòho ẹ̀yà ìdílé kí alẹ́ ọmọ àńtẹ̀ ó kọ́ bá ọmọ ní òtẹ́lifà títí tí àgbọ̀dá àti tóbi tó fi pe àwọn kẹta sí àǹfààní lọ. lónà òní pé nígbàdá bá ti mú òtẹ́lifà tàbí wọ́n lè gba bí ìjà ìgbà àtàwọn ọ̀sẹ̀jẹ kéde ó tún ní kódà ọwọ́ nínú ọ̀rọ̀ ìdílé àdéhùn ọ̀rọ̀ àtẹ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀rọ̀ ìkọ̀sílẹ̀ kò sí lọ́sẹ̀ àti wọ́sẹ̀ yẹ bí ìròyìn sí àmọ́ sí tí gbogbo wa máa yẹ wò. ṣùgbọ́n èyí tó tó máa ní ṣe nípa tó sọ́jà tó ló tẹ̀ kó ti jọjà. lórí pé tí o yín náà ní àlẹ́kọ̀ọ́ màkàtẹ̀ ọkọ̀ bá padà kó sọ́jà ló fi ẹ tí ó tẹ̀lé àwọn ìyàwó rẹ̀ àti àwọn arúgbó mi láti fi kí wọ́n jáde ní mọ̀tẹ́lẹ́fà. ìyẹn ní pé àwọn ní mọ̀tẹ́lẹ́fà títí èyí ló fi máa pè ní ọ̀ràn ìjọjẹ́ nígbà tí ilẹ̀ bá wá sá tí àlùbájà yìí dà tí wọ́n ti kó àtúbára tó á sí àtúbára yìí bẹ̀. lẹ́yìn àtúbára yìí ṣé ìmọ̀ àtúbára lọ́dọ̀ tó ṣe èyí tó wà kò jìnnà sí àlùbáṣọ́ àrà ìyẹn ní àyùkọ́ nípa lọ́dọ̀ tó ṣe sìn tí àlejò àhàǹbẹ̀ tó ń bọ̀ lọ́dọ̀ tó ṣe àyùkọ́ nípa kéèyàn lọ sílẹ̀ kò jìnnà sí èyíkéyìí tí lè máa wà nínú mọ̀lẹ́dẹ́fà wọ́n náà ni ó ti ṣe onírànà àjẹ́rà ìrántí ọlọ́ọ̀bá ọ̀sán àwọ̀ sára lórí ọlọ́ọ̀bá ọ̀sán ilé nínú tó bá tún lọ́kọ̀rà kọ́lá àbọ̀tún ní àwọn ọ̀fẹ́ lọ́sọ̀ wọ́n bá ń jẹ lórí àrùkà. nígbà tí ẹ bá kò ní àràkà tẹ̀ẹ̀dá ní mú bẹ́ẹ̀ nígbà ẹ̀ rántí ọlọ́ọ̀bá lọ́kọ̀ lọ́sọ̀ wọ́n كان عذاب الله إن كنت من قبله لمن الضالين فقيل كوني أربعة فاذكروا الله عند المشعر الحرام يا أنت الله بني المشعر الحرام المشعر الحرام هو الذي مزدلفة إنه في تيروني المشعر الحرام ولد أولي ààyè èso títí èso títí tẹ́lẹ̀ àti àwọn kẹ́lí ṣùgbọ́n àràkà owó ti nínú hàrà tó kéèyàn lórí bì lẹ́yìn àtúntà àwọn tí ọlọ́ọ̀bá omi nínú ayẹyẹ yìí tí a lẹ́yìn àpẹ tọ́kọ̀ bá yọ̀ tó fi fi sí òun ìgbà tí ó kí àtìmọ́jà ìgbà. nínú àdéhùn bí àlejò àpẹ tọ́kọ̀ bá wà lọ sọ́dà ọ̀sẹ̀ bá wà kí wọn àtúntà àti kí yìí yẹ ní ìgbà tó kí wọn àtúntà àná ní ọjọ́ tó sì wà pẹ̀lú wa títí tá a fi kúrò ní ìtẹ̀lẹ́fà tó sì dúró síwájú tẹ́lẹ̀ ó sì wà ní àràfà yálà lọ́sẹ̀lẹ̀ o àbí lóru ni o ìyẹn ní ogójọ́ ọdún tó wà ní àràfà síwájú lọ́sẹ̀lẹ̀fà ìwé ẹgbẹ́ àjẹrẹ̀ ti kọ̀m̀pìlì ìyẹn ní pé ó ti ṣe olóògùn pàtàkì lọ́yẹ́ kó ṣe nínú ọ̀sẹ̀ nínú ọ̀sẹ̀ kan tòyẹ́ ẹjọ́ pé lọ́yẹ́ pé Mùsùlùmí títí di àtúgbà èyí tí ọ̀pẹ̀ pọ̀ nílé ọ̀ràn ìdíje. Ìpàdé tí àlejò ọ̀rọ̀ àńtẹ̀ ọ̀pọ̀ ọ̀rọ̀ àtúntọ́lẹ̀ ọ̀lọ́dà fún àwọn èèyàn. Ṣùgbọ́n níwò àsìkò yìí bí ọdún mélòó sẹ́yìn, àwọn tẹ́sí alẹ́rẹ̀sì èyí tó ti ọmọ Nàìjíríà ọkọ̀ sínú Mùsùlùmí láti Mìnà lórí pé Mìnà àti Mùsùlùmí wọ́n ti dàpọ̀ mọ́ra wọn lórí pé tẹ́sí wọn bá ta láti inú Mìnà náà yọ wọ́n mú sẹ́lẹ̀mà àwọn adára ti ní ìpè nínú ọmọ nàìjíríà àtàwọn mìíràn wọn ká jẹ́ sí pé alẹ́ fẹ́ǹsì yìí ni wọ́n wà sọ̀rọ̀ ìyẹn ń tọ́ka sí pé wọ́n lè ṣe kò sẹ́lẹ̀mà àwọn alábẹ́ ẹ̀sẹ̀ nítorí pé ìrẹ̀lẹ́lẹ̀ inú fẹ́ǹsì yẹn ni wọ́n wà inú mùsẹ́lẹ̀mà wọn wà tí wọ́n ti ṣe mìíràn ṣùgbọ́n tí wọ́n kọ̀ lábẹ́ fẹ́ǹsì yìí wọ́n wà níbi tí òfin fẹ́ǹsì tó ìyẹn bí kíláàsì kò sí kankan ṣé máa ń lò alábẹ́ tẹ́ǹtì náà kò sí kankan torí pé kẹ̀tẹ̀lẹ́lẹ̀ inú kò sí nípa ní àwọn wà tí ọjẹ́ àlàyé fún ìbéèrè tó ti pé àwọn bí máa ń béèrè pé ibo làwọn ti ti mọ̀ tẹ́lifà lérò kọ̀ǹtínṣẹ̀ báyìí lérò ìbátan bá wà lérò ìpínlẹ̀ báyìí. nígbà tí agbára ti ọlọ́run bá dọ́pọ̀ lé àtúntà nípa tó àtọ́ ààrẹ jẹ́ kí ó rọ̀ ọ́ yọ títí láti kó ìlú tẹ̀ nípa. Yóò fi àlejò ọ̀rọ̀ kásẹ̀ lọ́sọ̀ máa wà ní òṣèlè. Ó jẹ́ra kúrò ní mútẹ̀ nípa níwájú oòrùn ojú ìyọnu. Àádójúkọ nìyà لأن تسمع خمسين لفظ لبيك لا أم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك olórí àwọn orí títẹ láti dé ìdáná láti fi àwọn akẹ́mẹ́ta pàtàkì ètò wà ní ọjọ́ yìí tí ti ọjọ́ táwọn ń pè ní yálẹ́bí. òun náà ti ní ọmọ ọlọ́run ìlú àti nínú sọ́wọ́sọ sọ́wọ́ ilé wa àtàlù mi ọ̀pọ̀ àlùwọ̀ lórí ìlànà ẹ̀sìn ọ̀gbìn àkáìsì làtúnà àtàwọ̀rọ̀ bẹ̀rẹ̀ yóò mi nà kò lè ké lọ́wọ́ lórí. àlàájú làásùlà ọjọ́ èyí tó ti ṣe òun ní ọjọ́ èyí tí ó tóbi jù nínú ọjọ́ hajj òní ọjọ́ níjàre tí ó fà á lórí bí ọ̀pọ̀lọpọ̀ ìfẹ́ hajj ó lè á sì di ọjọ́ náà tí orí tó ti wá bẹ̀ bẹ́ẹ̀ ni èyí tó jẹ́ ọmọ yẹn bẹ́ẹ̀ náà ni ọwọ́ ìlẹ̀. lára nínú ní èyí tó ti pé àwọn tí ìmá bẹ̀rẹ̀ òní ti dé mọ̀ tẹ̀lé bá ní tí ẹlòmíràn ọ̀pọ̀ tó ti máa ó ní ó ní ó ti ta òwò ìlú tẹ̀lé bá yòókè aráàbò orílẹ̀ kò sí ìgbà tí ó fi àlàbí ọ̀rọ̀ àdébí ọ̀rọ̀ àbẹ̀ lọ́kọ̀ ọ̀rọ̀ àdébí ọ̀tọ̀ tẹ̀lé pé ọ̀tọ̀ òkú rẹ̀ ní mú tẹ̀lé bá èyí tó wà ní ilé ìgbà tó kó mú tẹ̀lé bá tẹ̀lé lọ síbi náà òun náà ní ọ̀tọ̀ òkú èyí kéjì ní sẹ́yìn àdébí ó ti ta òkú tó ọkọ̀ ti gẹ́gẹ́ ṣùgbọ́n sí ọ̀pọ̀pọ̀ tèlé yìí. Jẹ́bi kẹsẹ̀ àtọ́, alẹ́ náà ní ọ̀sẹ̀ ayé láti mọ̀ jẹ́bi pàṣẹ mìíràn láti ṣe àwọn abẹ́rẹ́ tàbí lọ yìí. Èsì alákọ̀ọ́kọ́, èyí tí wọ́n kọ̀ọ̀kan lọ sí sísẹ̀ tẹ̀lé lórí pé káàtó ní mo ti fẹ́ sọ yìí, ó ní ó fi wọ́n nípa mo ti tún náà lẹ́yìn ọ̀gá tó lẹ̀ tí ọ̀gá tó Ṣùgbọ́n ó yà ní ìfọ̀kọ́ àgbẹ̀dọ́ náà ti ṣe kété yóò tètè náà ọgbà èyí tí a fi lọ òkú ọgbà rẹ lọ. ìyẹn ní pé abẹ́rẹ́ sí nǹkan àkọ́kọ́ tí ọkọ̀ọ̀kan tó ti tó lọ́gbà ọ̀rọ̀ náà òní kan lọ sọ ẹni tí yóò ti sọ òkú. ṣùgbọ́n ìyọ̀dá wà fún ó sọ bí ẹ̀yà rírà ó sọ bí ẹ̀yà àlàáfáì ó sọ bí ìgbà tí bá tó lè ó lò ó ìyọ̀nà wà lóko àsìkò yìí náà olùyẹn lè fi ṣe òkò ṣùgbọ́n tí ó bá wọn yẹn lọ́rùn tí ọ̀rọ̀ yẹn púpọ̀ tí ó sì sí ìdí fún púpọ̀ kéèyàn lọ sí tí ó lè ṣe òkò òun náà ni ó fi jẹ́ tó náà lẹ́yìn ọ̀rọ̀ àmì tó kọ̀ wá wà ní ọ̀dọ̀ yẹn. ṣùgbọ́n ibi tá a ti ṣe òkò yìí àyè mẹ́ta lọ́rọ̀ mi àyè àkọ́kọ́ ìlú ìṣẹ̀kọ̀ ẹlẹ́kẹ̀kẹ̀lẹ́ ìyọ́kùnlẹ̀ ayé ẹlẹ́kẹta ìtọ́kànnà òṣùpákà òun náà ni alágbàdé òṣìṣọ ogun rẹ̀ ìyẹn ni ó sì tóbi nínú èyí o a ti máa ń lé ogun nígbà tí alágbàdé bá débẹ̀ èyí tó jẹ́ tó náà lẹ́yìn ọ̀rọ̀ àgbẹ̀ tó wà àdókòtà tí ìgbà láàyè bẹ́ẹ̀ bá wà tí èyí ṣe àdìgbò ìdìbò kan ó ní kí kí afárá ẹsẹ̀ rẹ̀ kọ́ wà níbi náà kọ́ wá níbi ìjọba ibi tí yóò ti jẹ òkò ní òkò méjì méjì òkò tí ó lórí àwọn òkò tí ò ti ní èso ẹ̀wà pé ó tóbi ju èso ẹ̀wà lọ díẹ̀ èso òkò lá ọ̀la ni aládàájí ọlẹ̀ nígbà tí aládàájí bá ti sọ òkò ìpè sí àkọ́kọ́ ní ọjọ́ yìí ìpínlẹ̀ yìí pé yóò fi lọ́sẹ̀ ìjọba àwọn ọmọ lọ́sẹ̀ ìjọba yóò fi lẹ̀ tó kò ní sí máa ìgbàdà tí bá tẹ̀kù yẹ yọ ọ̀sẹ̀ ọ̀pọ̀ ọ̀rọ̀ àgbà ọ̀pọ̀ ọ̀rọ̀ àgbà torí pé ìrántí ọlọ́ọ̀rọ̀ sàmánù ọ̀sálẹ̀ olóòní bíbẹ̀ òkòlì ìyẹ̀wò àtúntò nígbà tí abẹ́rẹ́ ní bá bẹ̀rù kò dá tí wọ́n bá ń pé ilé ìtọ́kọ́ wà nínú bí aṣọ fún ẹni tí ọwọ́ láti gba ní ẹni tí kò máa gbé inú lọ́wọ́ bí arẹ́bíà tó ájì lọ́nà sọ̀rọ̀ ìyẹn nílé ó ti owó àti ájì papọ̀ òun náà ní ti ọkọ̀ mọ̀ irú ẹni bẹ́ẹ̀ ìyẹn nílé ẹni tó ti owó rá tí wọ́n ti owó tó ti ájì ìmúlẹ̀ ìmúlẹ̀ náà ó ti di ọ̀rọ̀ àyàn kọ̀kọ̀ lọ. ó ti di ọ̀rọ̀ àyàn láti pa ẹran níbàámu sí òye ẹran táwọn pa lásìkò orí ẹran ìṣẹ́ àpàdà sí àlàyé rẹ̀ nígbà tí wọ́n bá ń sọ àlàyé ẹran ní aláìsí pẹ̀lú ìwọ náà ìrọ̀rùn ti wà lókè nípa ilé pé ìpàdé sàódì ìjọba ti fi àwọn àyè lẹ̀ àwọn ètò tó ti pé èèyàn ti lè ra èèyàn ti lè tìtú ẹra rẹ̀ kí ọ̀rọ̀ àti kẹsì làbẹ́ tí wọ́n ti máa pa ìpínlẹ̀ ní pé alárajì ò ní wà láti lọ́ba ti ra lọ́ba ti ra tíkẹ́ẹ̀tì yìí tí wọ́n fi bá a pa tí wọ́n fi bá a pa ẹran kò ní wà máa wọlé pé tó ń fẹ́ lọ́kùnrin àbúrò ọ̀lọ́kùnrin àbámu jẹ́ náà ìgbé gbọ́dọ̀ tó yẹ kí ọ̀pá ẹ̀ra ó ti di ọ̀ràn. Lókè ẹni ọ̀bá lágbára ẹni ọ̀bá lágbára bá sọ yìí ìgbésẹ̀ tó lé pé ronú àwọn ọ̀gẹ̀dẹ̀ ọ̀bà àwọn tó Nàìjíríà. Ìyẹn ní owó ọ̀gẹ̀dẹ̀ ọ̀bà ló jẹ́ lógún ìgbà tó lè fi ẹ̀sìn tí ájì ló fi pé ọ̀jẹ́ lógún ní ìlera. Ẹ̀sìn tó ti kọ̀ ọ̀rọ̀ sí ìdí lágbára ni. Tó irú àwọn nípa yẹn láti gbà tí ọba ti parí ọmọ omi lápàlẹ yẹn pé láti gbà tó fi gbẹ̀yẹ kan tí òun fẹ́ fẹ́ ọmọ níjà àkọ́kọ́ ló ti láǹfààní láti gba àwọn nípa yìí nígbà tí ọba padà sí nàìjíríà yóò wá gba àwọn nípa yìí láti lè fi ọkọ̀ ẹran sí ọ̀pá ọwọ́ nínú àwọn tí màá lọ sí pé lọ́ba parí iṣẹ́ hàn ó sì lè gbà ní lẹ́ka yìí tòun من كلام الجاهل ومحمد صلى الله عليه وسلم يرسل إليه كالبيت إرادته láti fi mú àwọn ọ̀nà tí wọ́n máa ní pa ìpa ẹ̀jẹ̀ kára sílẹ̀ ní ètò tí ìjọba ti fi kalẹ̀. Iṣẹ́ ẹlẹ́kẹta tí ọlọ́dà tí ó pe ní ọjọ́ ìbáṣepọ̀ ọjọ́ gíga káàkiri orílẹ̀-èdè ayé òun náà ni ọ̀pá ṣùgbọ́n kéèyàn ọ̀pá ní kíjà ìlú tí alẹ́kẹ̀wà Mohammed ó kọ́kọ́ wà ìkọ̀sọ́lẹ̀ ọkọ̀ ó ti àdúrà fún ẹjọ́ bá fáwọn lẹ́gbẹ̀ẹ́ àti òṣìṣẹ́ ìgbàlejò ti àwọn yẹn dá. ìyáàfin ọ̀pá alẹ́kẹ̀wà Mohammed ó kọ́ àlọ́fẹ́ ṣe ṣùgbọ́n ẹ tó ń gbàgbé ohun ti ẹ̀kọ́ lẹ́yìn ẹlẹ́ẹ̀kẹta àbẹ́lẹ́ẹ̀kẹrin ní àsìkò yìí wọn ló fi lọ lájú ìgbà tí àsìkò kí ṣe ìsàtìkò àti èèyàn ọ̀rẹ́ tó ń fa wọn pé bóyá ọ̀la kan wá wà fún eléyìí orin láti ọ̀dọ̀ nínú ọ̀rọ̀ àti wọ́n tọ̀ lọ pa òye wọ́n tó dà pé mẹ́lẹ́sìkò hàn ìfà wọn lásìkò yẹ òun náà yóò fi dájú ìyẹn fún ẹ̀ńtọ́ jẹ́ ọkùnrin ìgbà tó ti obìnrin òun ò ní fa wọn tẹ̀ yọ̀ọ́kà àwọn bíi tí ìrọ̀ máa ní orí obìnrin níwájú lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn ní ọ̀kàrà gbé ní tiẹ̀ nípa tí ọ̀rọ̀ bí wọ́n lọ àtẹ ọ̀pọ̀ làwọn tó nà pé pé ọ̀lẹ́dọ̀ pọ̀ obìnrin láti lè fa ìrọ̀rọ̀ yẹn. tó bá ti ṣe eléyìí ó ti ṣe sáṣẹ ní àtàhásọ́lọ̀ àti àbíyá ní pé àwọn akẹ́kọ̀ọ́ tí a fẹ́ ṣe ó ti wọ̀ fún nígbà tó bẹ̀rẹ̀ ṣe àì níjẹjọ ó ti lẹ́tọ̀ọ́ ó ti ìkéyìí nínú ó ti lẹ́tọ̀ọ́ ó ti ìkẹrẹ ó ti lẹ́tọ̀ọ́ ọwọ́ aṣọ míì yàtọ̀ sí aṣọ èyí tó ti wọ̀ láti ọjọ́ kẹjọ ọjọ́ àràbàkọ ọ̀la tọmọdé lẹ́sọ̀ láti bọ́lẹ̀ kọ́ wa sọ mí ó sì lo pẹ̀tọ́ ó ṣe gbogbo àwọn ìjọba ilé àdìgbọ̀gbọ̀dọ̀ sí àyà sí pé kò lè súnmọ́ ìyàwó rẹ̀ kò lè súnmọ́ ìyàwó rẹ̀ pẹ̀lú nǹkan mẹ́ta tó ṣe yẹ títí tó fi dá sí pé yọ lọ sí tàwa yẹn ni tàwa tó dá sí èyí tàwa pè é kọ́ pè ní kẹ̀mẹ́ta torí pé àwọn táǹkì ọ̀rọ̀ nípa wọn lẹ́nu tó ṣe owó àti ájì papọ̀ lórí tí ó lè ṣe ẹ̀kẹ́ lẹ́sì lórí tí ẹni tó ṣe ájì nìkan ọwọ́ ìtọ́ra yẹn pé wọ́n pa ẹ̀rọ ọwọ́ nínú àwọn onímọ̀ àti ọ̀rẹ́ pé tọ́lá ti tẹ̀ gbòdà ó ti lẹ́tọ̀ọ́ sí gbogbo àwọn ẹ̀yọ̀ nígbà tó fi lẹ́tọ̀ọ́ sí tó túmọ̀ sí èyí nígbà kó tó di pé yóò bọ̀ àtọ̀ rẹ̀ rẹ̀ tí yóò sì máa ní gbogbo àwọn ọ̀dàgbà tó ṣe òyìnbó. tó bá ti ṣe eléyìí ó ti parí àwọn asẹ́ èyí tí afẹ́kọ̀ọ́ ti ní nìyà. ìjọkùn ní pé kọ́lọ̀ sí mẹ́ta láti lọ sí ọ̀wá mi. kọ́lọ̀ sí mẹ́ta láti lọ sí ọ̀wá mi yìí ìgbà láyé wà fún kọ́lọ̀ lọ́sọ̀ yẹn gàgà ìyẹn ní ọjọ́ wọ́n ṣe kí orí kúkà náà ló náà jẹ́ nínú orí kan hajj sẹ́yìn ọ̀gbọ̀n òbílẹ̀ ẹ tó bá gbélé ọmọ sí lọ sí hajj lọ́sẹ̀. ó ti lẹ́kọ̀ọ́ fún láti sọ títí pàtàkì jùlọ ó lè sọ sí ìgbà títò ẹ̀kẹ́ ìjà ọparí ìyẹn ní oṣù kejìlá oṣù ojú ọ̀rọ̀ láti ilẹ̀ hajj. kọ̀lẹ́kọ̀ọ́ fún yàn láti lè sọ kọjá ìparí oṣù ọ̀gbẹ̀rẹ̀ ìjà àyàràfẹ́ tọ́lọ́ bá ní àwùjọ yìí àbí bì bí ẹ̀kọ́ bá ti kó oṣù lọ àbí kó bí ma àbí kára lọ wẹ̀yà ìgbàlá yẹ wà fún yẹn náà. tùmí ètò fi ń bẹ̀rẹ̀ ju lọ́jọ́ nínú àlejò ọ̀rọ̀ àlẹ́ tó kọ́ àlọ́ wẹ̀yà òun náà ní kí alábẹ̀ tí ọ̀jẹ́ àti lọ́jọ́ yẹn lọ fún láti fi lọ ṣe kọ̀ wá nígbà tó ti nígbà tí ó ṣe wá lọ. ọ̀wọ́ wípé nígbà tí ó wá yóò sọ̀rọ̀ sí ìgbàdàn omi ṣe láti sọ̀rọ̀ yín lórí ìdúrà. Bákan náà, níbi tí wọ́n afẹ́fẹ́ yọ pọ̀ tẹ̀tẹ̀ níbi sọ̀rọ̀ sí mẹ́ta nínú méje, ṣùgbọ́n níbi tí sọ̀rọ̀ sí ìgbàdàn eléyìí kò ní pọ̀ tẹ̀tẹ̀ rárá. Bọ̀rọ̀ kó ti ṣe gẹ́gẹ́ yàtọ̀ sí ìtẹ̀wé ti ta sẹ́yìn ní àsìkò múra òun náà ni ó dùn. Sọ́lá ṣe ìyẹn ní pé yọ̀ọ̀tọ̀ sáfà àti márùwà. tọ́lá ti ń yẹ tó ṣe áìsì nìkan ní ṣùgbọ́n tó ti ṣe òun nígbà tí ó kọ́kọ́ ṣe lẹ́ka ó ti ṣe tọ̀wáàdù ó sì tó ti ṣe sáré wa ọ̀rọ̀ ìṣeré òwò ọ̀sìn tọ̀wáàdù lásán lọ́wọ́ tó tó. ṣùgbọ́n láti parí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ tí ọ̀rọ̀ láti nàìjíríà ó bá àti áìsì yóò ṣe bọ́lá parí tọ̀wáàdù orí fún iṣẹ́ áìsì tiẹ̀ náà ní wípé ọ gbọ́dọ̀ tún ṣe bàbá àti márùwà tí ò sí kẹ̀kẹ́ pé ó gbé ẹran ògbé kò sí kẹ̀kẹ́ ìtòlè gbé lẹ́yìn bá ti kílẹ̀ tí ó gbé lẹ́yìn ìgbà tó bá máa yíká àti tó fún ọmọ ọgbọ́dọ̀ padà sí lẹ́kà tó láti lọ sí kí ó tó lè gbé ájí ni ó lè lò. tó bá ti ṣe eléyìí ìfúnẹ̀ ní pé ó ti ṣe àtàkùn àlàkùnrà ìyẹn ní pé gbogbo nǹkan pátá kódà ṣe láì tó máyàwó ẹni òbí lẹ́nu á rí pé ìgbà tí ọlẹ́kù tó fáwọn ìgbà yẹn la pé pé ọlẹ́kù tó gbogbo ga àyàfi kó tó fẹ́yàwó ẹ̀ nìkan ṣùgbọ́n lọ́wọ́ ti lè tó sọ wá pé ìfọ́nrọ̀ lọ́jọ́ orí kan ló ti ṣe bàbá àti márùn àná tó ìwé ẹgbẹ́ ó ti lẹ́tọ̀ọ́ sí gbogbo kẹ́yẹ́yẹ́ tọ́ba jọ́sẹ̀ tó àgbàwọ̀ ẹ̀ lọ ni tó wọ́n ti lẹ́tọ̀ọ́ sí ara wọn. tọ́ba ti ṣe lẹ́yìn ìgbà tọ́ba wo ó lè sí àyíká délẹ́kà tọ́lá sì wò ó lè lọ kí ní ìrìnà lórí pé ọ̀rọ̀ ayẹyẹ ní kó tó padà lọ sí ìrìnà láti ṣe àwọn akẹ́kọ̀ọ́ àgbèrè tó dájú pé á padà máa ṣàlàyé pẹ̀lú òkú ọlọ́run tí ó lẹ́sọ̀ kí ọlọ́mà tí ó tọ́ ní ìgbà náà lọ ó sì fi aláàrẹ ìwọ̀ àwọn ní ìrọ̀rùn gbogbo àwọn tí ń gbèrò láti lọ sí ájì bàtà lọ́dún yìí tí ọlọ́mà tí ó ti dìrọ̀ mà ó sì fẹ́ kí wọ́n fi ájì náà gbégbé nígbà wọn fi mọ́tà náà yọ̀ ọ̀hánlẹ̀ oríṣiríṣi àti àlejò ti ájì ìtẹ̀sẹ̀múmá fáwọn ìdíje kódò ájì máa ń ṣe lọ ẹ máa wò ní mo ti ń ṣe káàkiri bẹ́ẹ̀ náà ni ẹ ti máa gbé táyé òkè pariwo. tó kò sí àdájálẹ̀ kò sí àfikún nínú ọ̀fẹ́ kájí ọ̀la ojú nìkan kí ọlọ́run àti òṣèlú ọlọ́run fún àwọn الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين اللهم انا عبيدك بنو عبدك بنو عهدك ما بيدنا بيدك ما فينا حكمك حكمك فينا قرارك وذلك لكل السنوات والنحو به نفسه هو أنزلته في كتابه هو أنزلته أحسن أو استأثرت به فعلم غيره أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهابهم ألا هم لك الحمد كله ألا هم لا قابل المعروف ولا تقتل المعروفات ولا هادي لما أعطيت ولا مضل لما عليت ولا معطي لما منعت ولا مانع لما أعطيت ولا معرض لما بعد ولا مباعد لما حرمت فلا أقدر علينا من بركاتك ورحمتك وفضلك ورزقك النعيم المحيط الذي لا يحول ولا يبلغ اللهم انا نسالك النعيم يوم العلم ونعمنا يوم القوم اللهم انا عائدون بك من شر ما اعطيتنا وشر ما منعتنا اللهم حبب الينا الايمان وسجله في قلوبنا وقرب الينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين اللهم توفنا مسلمين واحينا مسلمين ألا هم توفنا مسلمين وأحينا مسلمين وأهلنا بالصالحين غير خسائر ولا مسلمين ألا هم أرجو الكفرة الذين يكذبون رسلا ولا يسلون عن سبيل ألا هم جعل عليهم وكيف دعاء ألا هم أرجو الكفرة الذين أوتوا الكتاب ولا القرآن ألا هم إنا ظلمنا أنفسنا ظلما كثيرا ولا يكبر اللهم فاغفر لنا ما قصرنا عندك وارحمنا إنك أنت الرحمن